إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àlékún ìkẹ́ ọlọ́run ọba orí ajẹ́njẹ́ tán ọlọ́run ọba kó máa bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé ànábì àti àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam títí dé yóò gbọdọ̀ kìyàmà kí ọlọ́run bá kí ọmọ sàlẹ̀ kàwá náà kún wọn. ìtẹ̀síwájú lórí àlàyé nípa ìhà tí mùsùlùmí gbọdọ̀ kọ sí anabiwa Muhammad sallallahu alaihi eléyìí tí a ń bá lọ ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lónìí nítorí pé mùsùlùmí bùkátà láti gbàgbọ́ yé àgbọ́yé tí ó jiná nípa irú gbàgbọ́ wo la gbọ́dọ̀ ní sí anabi sallallahu alayhi wa sallam àti pé kí ni ojúṣe anabi sallallahu alayhi wa sallam láàrin wa àti pé kí ni ojúṣe àwọn mùsùlùmí sí ànábì sallallahu alayhi wa sallam nítorí pé tí a bá fojú wo a rí wípé ṣahada méjì ìjẹ́rìí méjì là ń ṣe tó jásí pé ìjẹ́rìí méjèèjì iná ló fi wá rinlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ di mùsùlùmí lónìí nǹkan yìí náà láwùí sí lẹ́nu pé kó wí tẹ̀lé wa eré tá ń pè ní aṣahadatan aṣahadatan ìjẹ́rìí méjèèjì ìjẹ́rìí méjèèjì yìí òun náà lọ́sọ̀rọ̀ di mùsùlùmí òun náà ló sì gbéyàn jáde fún Islam tí ìkan nínú ìjẹ́rìí méjèèjì yìí tí ó bá fi lè ní àrùn àbí tí ìkànnù jẹ́rìí méjèèjì tí ọba fi fẹsẹ̀ múlẹ̀ ẹgẹ́ bí ọlọ́run ọba ti fẹ́ kó fẹsẹ̀ múlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti jáde kónú ìsìlámù nìyẹn. òun náà ni shahadatu an la ilaha illallah ìjẹ́rìí alákọ̀ọ́kọ́ ni pé ká jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ sí láti máa jọ́sìn fún kò sí ẹ̀dá kankan tó tọ́ láti máa fi jọ́sìn fún illa Allah àyàfi ọlọ́run ọba Allah nìkan kájẹ́rìí pé ọlọ́run ọba Allah òun nìkan lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún eléyìí báyìí òun náà ní jẹ́rìí alákọ̀ọ́kọ́ kó rinlẹ̀ lórí ẹ̀mí mùsùlùmí wípé ìjọsìn fún nǹkan ní ìyàtọ̀ fún ọlọ́run ọba báfìlì ni ìbàjẹ́ ni asẹ́ ni nítorí ọba àlékẹ́ náà yọnu sí ni ذلك بأن الله هو الحق وأن الذين يدعون من دونه الباطل kágbà yìí tí ọlọ́run ọba nìkan lọ́ba tí ó tọ́ láti máa jọ́sìn fún lódodo kásì gbà yìí pé gbogbo nǹkan míì táwọn alákọ̀ọ́kọ́ lélẹ́yìí ìjẹ́rìí ẹlẹ́ẹ̀kejì ni wa anna muhammadan rasulullah kájẹ́rì pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni kí ó rinlẹ̀ nínú gbáyà wa wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni kí ni túmọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba òun náà lẹni tọ́lọ́run ọba lè kí láti iṣẹ́ rán láti wá máa jẹ́ iṣẹ́ yẹn fún èmi pẹ̀lú wọ ẹni tọ́nà ọba àlekè láti tẹ́rán láti wá máa jẹ́ iṣẹ́ yẹn fún gbogbo mùsùlùmí pátápátá kí wá lójú sí ẹni tọ́nà ọba àlekè lábára sí wa òun náà nìkan ga lóhùn ká tẹ̀lé nítorí pé a ti gbà ó ti rinlẹ̀ yí pé àgbà yìí pé lóòótọ́ lọ́wọ́ bá ara ń sẹ́ gbogbo àtìgbà tí wọ́n á ń jẹ́sẹ̀ fún wa ká mọ̀ yí pé iṣẹ́ tọ́nà ọba àlekè láàrin òun ló ń jẹ́ fún wa kí wá ní nǹkan tí a mọ̀ wá ṣe bí fúnṣẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam máa ń jẹ́ fún wa ni pé a máa tẹ̀lé iṣẹ́ náà a gbà yìí pé lóòótọ́ ọlọ́run ọba lọ́rán ọ ayọ́nu sí agbàgbọ́ wípé ọlọ́run ọba àdékẹ́lá lọ́rán ọ lóòótọ́ pé kó máa jẹ́ fún wa bẹ́ẹ̀ pé kó máa wí báyìí fún wa kó máa wí fún wa a sì ti tẹ́ láti máa tẹ̀lé nítorí àdó fi sí pé ìtumọ̀ ìjẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba òun tẹ̀sídìkùhù fíìmà àkọ́bàrọ̀ kí a gbà ike gbogbo tí anabi sọlọ lọ sọlọ bá fún wa nírò nípa rẹ̀ ká òdodo ni kò sí rọ́ńbẹ́ gbogbo tí anabi sọlọ lọ sọlọ bá ti fún wa nírò pé tó bá ti fún wa nírò pé báyìí ni nǹkan rí báyìí ni nǹkan rí ká gbà ike bó ti rí gan náà nìyẹn kódà làákà ìtiwọ̀ bá àmọ́ gbé kódà kọjá sí pé làákà ìtiwọ̀ kò gbé nǹkan nì ká bó ti rí gan lórí ó jẹ́ lórí àlámọ̀rí ayé ni lànàbí sọ́lọ́ bá sọ́lá bá fún wa ní rògbé ní nǹkan ṣe rí lélẹ́yìn àbí àlámọ̀rí àkèyàmà tó jẹ́ sí pé ojú wa ò tí ì tó ọpamọ́ fún wa kẹgbà yìí bí ànábì sọ́lọ́ lọ́wọ́ bó ṣe wí yẹn gẹ́lẹ́ náà lórí tẹ̀sílẹ̀ kò fíìmà àkọ́bàrọ̀ kágbàgbọ́ pé gbogbo tí anabi sọ́lọ́ bá sọ́lá bá ní ó lè gbẹ̀yàn wọná kágbà kó lè gbẹ̀yàn wọná náà ní ká má nìjà òtún mẹ́. kí wá láàbì mọ̀ pé àgbà yìí pé níta anabi sọ́lọ́ bá sọ́lá sọ́lá kó lè gbé wa wọná yìí sáàbì mọ̀ pé ó rin ilẹ̀ lórí ẹ̀mí wa pé bá níbi ti wìgẹ̀ lórí òun náà ní pé ká jìnà sí nǹkan yẹn. torí pé anabi sọ́lọ́ bá sọ́lá ti fún wa nírò pé nǹkan yìí ó lè kópa ọ̀nà báyìí o ó lè jẹ́ kẹ́ rí náà ó lè jẹ́ kẹ́ wọ́n náà ọlọ́wọ́ bá o ìjọ́jẹ́ ká mọ̀ pé ọgbà nẹ́bí lórí lórí pé íńtánẹ́bí ní o lè mú ọwọ́ ní ọlọ́run bá yẹn wọ́n wá jìnà sí ò ní débẹ̀ bákan náà gbogbo tánẹ́bí sọ́lọ́ ọlọ́sọ́lá bá fún wa ní ìrò pé nǹkẹ́ yìí ó lè mú yín rí ìyọ́nú ọlọ́run bá ó lè mú yín rí àlùjánnà ọlọ́run bá ó lè mú yín rí ìkẹ́ ọlọ́run bá kájẹ́ ni tí ọmọ tí ọmọ sáré ti gbogbo tí ànẹ́bí sọ́lọ́ ọlọ́sọ́lá mùsùlùmí ò gbọ́dọ̀ máa ní iyèméjì lórí ìró tí ànábì sallallahu alaihi wasallam bá fún wa ta'atuhu fima amara bákan náà ni pé gbogbo tí ànábì sallallahu alaihi wasallam tó bá ń pa wá láṣẹ kájẹ́ ni tí ọmọ tẹ̀lé ká máa tẹ̀lé tí ànábì sallallahu alaihi wasallam bá pa wá láṣẹ ká ṣe ọ̀ràn yẹn ni. bákan náà

ìdáhùn ti lágbára jù fún wa a lè jẹ irú ẹni a lè ṣe irú ẹni bẹ́ẹ̀ ọ̀gbà nẹ́bí lójú sí ọlọ́run bá o. àyàfi tí ọba rinlẹ̀ yípa nẹ́bí wí bẹ́ẹ̀ lọ́yàkù ojúṣe mùsùlùmí ni pé ó ń rinlẹ̀ báyìí wípé anẹ́bí sallallahu alaihi wasallam ló pa wá láti ẹ̀ǹkẹ́ yìí abánẹ́bí sallallahu alaihi wasallam ló jẹ́ sẹ́yìn fún wa pọ́nà ọba àdékẹ́lá ní kò ń jẹ fún wa ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé ẹ wo àti anẹ́bí ẹ wú ọ̀pọ̀lọpọ̀ àti ànábì lónìí táwọn mùsùlùmí fojú rí náà táwọn mùsùlùmí fọwọ́ gbá sẹ́gbẹ̀ torí kí wọ́n sọ pé à ah, eléyìí ò tó nǹkan ṣe bá ànábì ló wí a'udhu billah a'udhu billah ṣé ẹni tó bá gbà yìí pé òjíṣẹ́ ọlọ́run làǹnẹ́bì tí yóò mọ̀ sọ pé ànábì ló wí ọ̀dà íńtánẹ́ẹ̀tì bá wí sékèké pé ìṣẹ́ ọlọ́run ọba ní ni gbogbo ọtọ bá gbà yìí pé ìṣẹ́ ọlọ́run ọba làǹnẹ́bì ń jẹ́ wọn àti nígbà tí òdì sínú alukur'an nígbà tí alukur'an tí wọ́n wí nǹkan ta ló mu wá tí a máa alukur'an tí yẹ bá ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ni ṣe bí alukur'an náà ìró tí anabi fún wa ni anabi ló fún wa ní o pé kò sẹ́ni kankan tó sojú ẹ̀ anabi ó fún wa ní o ní pé Jibril ti mú nǹkan báyìí wá bá mi ibe ọlọ́run bá dé kíra ní kí n wí báyìí fún yín kí n wí báyìí fún yín ṣe náà là ń gbàgbọ́ anabi náà ló gbé alukur'an wa anabi sallallahu alaihi wasallam náà lọ́wọ́ bá lè jẹ́lá fi alukur'ani rán òun náà ní fún wa ní ìròyìn nípa kọ́ náà bá wí báyìí ọlọ́run bá wí báyìí kí ló dé táwọn wá sókun yà nínú alukur'an àti àti sunna níbi ìfisẹ̀rí táwọn sọ pé ẹ̀yà ṣebí ní alukur'an ṣebí kọ́ láti sinú alukur'an ṣe bá nàbì ló wí alukur'an nǹkan ta ló wí yẹn ṣé kí nàbì ló wí alukur'an ni ṣé kí nàbì sallallahu alaihi wasallam náà bá lè jẹ́lá fi alukur'ani rán ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àti ànábì lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ tí ànábì sallallahu alaihi wasallam ṣe lónìí àwọn mùsùlùmí a ti bẹ̀rẹ̀ sí máa yọ abẹ̀rẹ̀ sí máa yọ sọ̀rọ̀ lẹ́yọkọ̀ọ̀kan eléyìí o eléyìí o eléyìí ebi kọ bẹ̀sìn jẹ́ eléyìí tèmi kọ sọ̀rọ̀ ìdíje bèrí eléyìí báyìí tèmi subhanallah ní ti ànábì sallallahu alaihi wasallam ṣe lé ayé ní ti àwọn sọ̀hábà sáré sí subhanallah so ẹ wo bá wa ti ń fọwọ́ yọ ẹ̀sìn ọlọ́run bá bá ti ń fọwọ́ yọ sẹ́yìn lónìí a sì la gbàgbọ́ wípé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá ní wípé ànábì sallallahu alaihi wasallam kò wá dá iṣẹ́ ara rẹ̀ jẹ́ nílé ayé ó wá jẹ́ iṣẹ́ ọlọ́run bá ní adẹ̀ ń fọwọ́ yọ iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam tánàbì fún wa adẹ̀ ń yọ sẹ́yìn lẹ́yìn kọ̀ọ̀kan tẹ̀bí súnà ni tẹ̀bí súnà subhanallah so eléyìí báyìí òun náà ni ìtumọ̀ wípé ajẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni táwọn nǹkan yìí bá pé sí lára irú ẹni bẹ́ẹ̀ ló jẹ́rìí wípé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá ní nítòótọ́ àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́rìí orí ahọ́n lásán àmọ́ iṣẹ́ rẹ̀ ọ ń tako ntọ́lóhùn jẹ́ ntọ́lóhùn tí ó rẹ̀ lórí ahọ́n òun yẹn lórí ahọ́n òun yẹn irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́rìí kò dẹ̀rin lẹ̀ lórí ẹ̀mí rẹ̀ wípé ànábì sallallahu alaihi wasallam wá jẹ́ sí aya 65 suratul nisa aya 65 ọlọ́run bá ní fàlà wà rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ọlọ́run bá ní fálà ọlọ́run bá ní ọ̀rọ̀ òrí bí àwọn àwọn àwọn wọ̀nyẹn ọlọ́run ní ọ̀rọ̀ òrí bá ṣe ń wí o fálà ọlọ́run bá ní alladhina yaz'umuna annahum mu'minun àwọn tí wọ́n ń sọ wípé táàrò fáwọn jẹ́ mùmìnì wípé àwọn ní ìmánì àwọn ní ìmánì ọlọ́run ní fálà ọlọ́run ti di mùmìnì ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ wọ́n kẹ́ ń wí bẹ́ẹ̀ lórí ahọ́n ni fala wa rabbika ọlọ́wọ́n bá ní kò rí bẹ́ẹ̀ wọn àti ìdí mòmìnì tá ń sọ lórí ahọ́n wọn yẹn páwọn dì yẹn ọlọ́run ní wa rabbika gbogbo ẹ̀ pẹ̀lú ọba tó dárí ànábì sallallahu alaihi wasallam pé wọn àti ìdí mòmìnì. fala wa rabbika la yu'minun ọlọ́run bá ní mo búra pẹ̀lú ọba tó dárí ànábì sallallahu hatta yuhakkimuka fima shajara bainahum ọlọ́run bá ní ó dí ìgbà tí wọ́n bá tó fi rí ànábì sallallahu alaihi sí adájọ́ níbi gbogbo nǹkan tí wọ́n bá ń yapa níbi gbogbo nǹkan tí bá ń tẹ̀lẹ̀ láàrin wọn ọlọ́run nígbà yẹn ni ó tó máa di mùmìnì ọlọ́run bá ní ìpàpè mára àbí kó jáde lórí ahọ́n yẹn pé mùmìnì ni wà mùmìnì ni wà ọlọ́run ní mo fi ọlọ́run bá tọ́ dáadáa ànábì bóra kọ́sọ́ ẹ pa àgbà nẹ́bí sọ́nà ọba ọ̀sọ́là ń gbọ́ agbọ́ náà ọba gbọ́ ọlọ́ni kò sọ́ di pẹ́ nìyẹn ti gbọ́ náà ọba àtànẹ́bí gbọ́ ọlọ́ni mo búra pẹ̀lú ọlọ́ba tó dára ànẹ́bí. kí ni májẹ̀ mú dáàbò wá sí mú mi ní ni wọ́n. hatta yuhakkimuka fima shajara bainahum títí tí wọ́n fi fìrì ànẹ́bí sallallahu alaihi wasallam ṣe adájọ́ tó yá sí pé ìdájọ́ ìyá ànẹ́bí sallallahu alaihi wasallam ni wọ́n máa jọ́nu sí níbi gbogbo nǹkan tí bá ń já pàǹpà láàrin wọn. tí àwọn musulmi tí a bá ní ìfàǹfà lórí àlámẹ̀rí kan ẹ̀sìn ẹni tí a gbà yípo jẹ́ musulmi gidi tọ́ntẹ̀lá nàbì sallallahu alaihi lẹ́yìn tó jásí pé nígbà tí nǹkan báyìí bá ti tẹ́lá ti rí mú à wí o hadith anabi ni ayo Qur'an ni yóò dẹ̀ ju pàjù sẹ́lẹ̀ fún nǹkan tó lọ́wọ́ ọlọ́run bá ní irú májẹ̀mú yẹn ó nígbà tó bá tó wà lára yẹn ká tó gbà ní mòmí ni. hatta yuhakkimuka fima shajara baynahum. ọlọ́run bá ní ó dìgbà tó bá tó fi ànábì sallallahu alaihi wasallam máa dájọ́ ká tó ń fi ọ́ sí adájọ́ tahkimu rasul ìfi ànábì sallallahu alaihi wasallam dájọ́ ìfisadájọ́ níbi àlámọ̀rí wa ọ̀nà méjì ló pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé nígbà tí ànábì sallallahu alaihi ń bẹ láyé tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà àbí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ kó nǹkan yẹn ká lọ kó bá nẹ́bí sallallahu alaihi wasallam pé à ń fa nǹkan báyìí láàrin ara wa kí ni ìdájọ́ rẹ̀ nẹ́bí lórí ẹ̀ ìdánẹ́bí sallallahu alaihi wasallam bá ti wá dálẹ́jọ́ fún wọn pé bọ́ọ̀rọ̀ ìtìrí ni bọ́lọ́hùn ṣe fẹ́ rèé ìlànà tí èmi ànẹ́bí sallallahu alaihi wasallam tí mo yọnu sí rèé wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé tánàbí sallallahu alaihi wasallam wí ni kódà kọjá sí kó ti takò táwọn rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú báyà wọn. bákan náà nígbà tánàbí sallallahu alaihi wasallam sí láyé mọ́ a gbọ́dọ̀ máa sẹ́rí padà síbi hadith anabi wípé ìta ń fà yìí kí ni ìdájọ́ anabi sallallahu alaihi wasallam lórí ẹ̀ ńgbà tó wà ní ayé kí ni nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó wí lórí alámọ̀rí yìí ọ̀nà méjèèjì táàbí ṣe tàkínú ànábì sallallahu alaihi wasallam nìyẹn ìmọ̀ sẹ́rí padà lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn ibi wà nílé ayé kálọ̀ máa bá kálọ̀ máa béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ kálọ̀ máa gba ìdájọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam káàsì yọnu sí ìdájọ́ tánábì sallallahu alaihi wasallam bá ṣe fún wa ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìgbà tánábì sallallahu alaihi wasallam kú tán ntí anabi sọlọlọ sàn tó filẹ̀ sáàrin wa nǹkan yóò ní kú tọ́jọ́ sí ọjọ́ gbèrà kìyàmà torípa anabi sọlọlọ sàn sọ pé taraktu fikum amrayn anabi ni mo fi nǹkan méjì mo fi alámàrí mo fi nǹkan méjì kalẹ̀ sáàrin yín tọ́jọ́ sí pé kódà kí ni anabi sọlọlọ sàn má kú má kí ni anabi sọlọlọ sàn má sí láyé má lódì wọn gbà má ń tàbà sàktum bíhìmà lódì wọn gbà tẹ́yìn mùsùlùmí bá fi ń ṣètò ẹ̀sìn yín tẹ́ẹ̀ ń tẹ́rí padà síbi nǹkan méjèèjì láti mú ìdájọ́ ẹ̀sìn yìí anábì ní láǹtẹ̀ bílù báyìí anábì ní ẹ̀ ní sọnù láíláí kódà kí nàá ní kì má sí láyé wọn. anábì ní kìtáàbà lọ nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fi ilẹ̀ sáàrin yìí tẹ́ láti máa tẹ́rí padà lọ síbẹ̀ nígbà tí ẹ̀ bá ń nígbà tí ọ̀rọ̀ ẹ̀sìn bá dé òun náà ni tírà ọlọ́run wa ẹ máa padà sínú alukur'anul karim wa sunnati àti hadith anábí ní nǹkan méjèèjì yẹn mo fi kalẹ̀ èmi ń lọ ẹ ní rí mi máa ń kọ̀ọ̀kọ̀ rọrùn kí anábí sọ́nà lọ́sọ̀rọ̀ àmọ́ agbáyé lọ gbére torí pé náà wọn bá àlékè láwọn bí ẹnì kan kọ́ máa gbáyé lọ gbére kullu nafsin za'iqatul maut innaka lamayyitun wa innahum innaka mayyitun wa innahum lamayyitun anábí sọ́nà lọ́sọ̀rọ̀ àmọ́ yóò gbáyé fásitì kò kẹ́yọ́ padà kò sẹ́ni kẹ́kẹ́ tí ó gbáyé tí ó mú wá bí ayé lọ kẹrin anábì sallallahu alaihi wasallam sì ti mọ̀ bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam wọn sọ fáli umma rẹ̀ ìwé kódà tẹ́mi anábì sallallahu alaihi wasallam ọba tí láyé má ẹ̀ lé dààmú lódì wọn gbàdé mi anábì sallallahu alaihi tí mo ti fi nǹkan méjì lẹ̀ sáàrin yín nǹkan méjèèjì yẹn ni kẹ́ ẹ dìrọ̀ mọ́ òun náà ni hablullahi matin okùn táyọ̀ fi dọ́dọ̀ náà ọba okùn tá ni al-urwatul òun náà ni okùn tó yí tó lágbára tọ́lọ́pọ̀lọ́ ọba lẹ́gbẹ̀rẹ́ sọ pé wà ẹ̀tọ́símú bí hablillahi jami'an wà látẹ̀fẹ́rọ̀kù ẹ̀tọ́símú bí hablillahi jami'an ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀dìrọ̀ mọ́ okùn ọlọ́wọ́n bá lápapọ̀ okùn olókùn ọlọ́wọ́n bá àti islam báwo wá láti mọ islam òun náà ni pé à ń mọ islam pẹ̀lú nǹkan tí ó wà náà alukur'an àti sunna nabi sallallahu أي يعتسموا يعتسموا بكتاب الله سبحانه وتعالى وبسنة النبي صلى الله عليه وسلم اللذين بهما تعرفون الإسلام ẹdìrọ̀ máàlì kùránì ọlọ́wọ́ bá àdìsúnà lẹ́bi sọ́lọ́ náà sọ́lá eré tọ́jà gbé pẹ̀lú méjèèjì náà lẹ́bi gbẹ́gbọ́ yé Islam tí ó jẹ́ okun ọlọ́wọ́ bá tàbí kẹ́ẹ̀dì mọ́ ìrìn tẹ́sí mú bihablillahi jami'an wala tafarraqu ọlọ́wọ́ bá ní ọmọ ìyapa ẹdìrọ̀ mọ́ okùn ẹyọ kan subhanallah okùn mélòó náà balẹ̀ kan ká dìrọ̀ mọ́ okùn ẹyọ kan ìyẹn ló fi jẹ́ sí pé àwa mùsùlùmí kọ̀ ẹ̀ka mọ ìyapa kílẹ̀tà ń yapa kílẹ̀tà àwọn kan ń ṣe ẹ̀sìn àwọn kan ń ṣe ìjọsìn subhanallah táwọn kan bá fẹ́ jẹ sọ̀tún fọlọ́run bá ń sìn wọ́n bá ti aṣọ òfò síwájú wọ́n bá rọ kíkà rẹ̀ wọ́n mú wá ké wọ́n mú wá ké wọ́n mú wá pariwo subhanallah subhanallah kí ló tó fi jásí pé tó bá jásí pé òun lè lànà tánàbí sọ́nà lọ́sọ̀ ń gbé wá kí ló tó jásí pé wo mùsùlùmí ayé ọmọ ṣe kẹ́ ẹ bá dẹ̀fẹ́ ká gbà á gẹ́gẹ́ bí ìlànà tánàbí sọ́nà lọ́sọ̀ ń gbé wá ẹ mú ẹ̀rí wá nínú alukur'an àti sunna nabi ibi tí anabi sọ́nà lọ́sọ̀ tó ti kó jọ tó ti kó jọ pẹ̀lú àwọn sọ̀hábì anabi pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tó wá tí aṣọ ogun kalẹ̀ tó wá ráǹdì ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí máa nyẹra wọn lóǹkà kẹ̀kẹ́ sáwọn ké wàláhì ẹ lè rí nínú gbogbo hadith nípa bí tí kódà kó tẹ̀ kárí nínú gbèsè ayé rẹ̀ ilé ẹni mọ̀ pé àtẹ́lẹ̀ yẹ sára ẹ̀sìn ní ara àwọn nǹkan tó dáyà nìyẹn dídá tí gbogbo abẹ́rẹ́ bá tẹ́ta bá di ìrọ̀mọ́ súnmọ́ ànábì nǹkan kan náà láàmọ̀ ṣe ẹ̀sìn kan náà láàmọ̀ ṣe ìjọsìn kan náà jọ́sìn ìlànà táwọn torí pé gbogbo abẹ́rẹ́ bá tẹ́ta là ń tẹ̀lé ìlànà ànábì àmọ́ tó yẹ káwọn mùsùlùmí yapa lónìí òun náà ni pé òun kálukú ń tẹ̀lé lànà ṣéwù rẹ̀ òun kálukú ń tẹ̀lé lànà wòlíì rẹ̀ òun kálukú ń tẹ̀lé lànà wàlíyù kan àbí àfá rẹ̀ subhanallah a ti fi ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam a ti fi kalẹ̀ subhanallah a rẹ̀ rò pa fẹ́ẹ́ dọ̀dọ̀ náà yapa lónìí ẹ̀wọ̀n bá tó yapa kí lọ́mọ yapa àìtẹ̀ lójú ọ̀nà náà bá tójú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam nìyẹn nítorí ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam pé iftaraqati yahud ala ihda wa sab'ina firqa àwọn yahudi wọ́n pèsè ọ̀nà seventy one waftaraqati nasara ala ithnatayni wa sab'ina firqa àwọn nasara àwọn pèsè ọ̀nà seventy two وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة àwọn alùmọ́mẹ́ ní anábì sọ́lọ́ náà sọ́lá mà àwọn àpéjọ náà seventy three pínpín wọn yóò tún lágbára ju ti àwọn yahudi àti nasọ́rọ̀ lọ anábì ní kulluha fi nar illa wahida anábì ní gbogbo pínpín tí mo sọ yìí inú náà ni gbogbo wọn lọ àyàfi ọyọkan ṣoṣo àwọn ẹyọkan ṣoṣo wọn yẹn àwọn sọ̀rọ̀ bàbá mi kọ́ọ̀lù waman hum ya rasulullah ìyókì قال النبي صلى الله عليه وسلم من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي gbogbo ẹnikẹ́ni tó bá tí ẹ̀sìn rẹ̀ bá jọrú ẹ̀sìn tẹ́mi ànẹ́bí àtàwọn sọ̀hábà mi wà lórí ẹ̀ lónìí àwọn ẹlẹ́yọ kan náà ẹ wá béèrè wípé àwọn tí ń lu bàndìrì tẹ́láwọn ń lu àti ìlú àzíkìrì tẹ́láwọn fi ń jọ́sìn fọ́nà wọn bá ẹni ẹbí wọn lè rè pé tí lànà ànẹ́bí nu ṣé ọyún jọ ẹ̀sìn tánẹ́bí àtàwọn sọ̀hábà ṣe níjọ́ lànàbí sọ lọ́sàn wa kólùjọ lálẹ́ àbí lọ́sàn tó wá káwọn sàábàjọ la ilaha illallah la ilaha seventy subhanallah ẹ̀ lè rí. aláwo aláya ìbàdàn alá ìbọ̀lẹ̀ ti rí bẹ́ẹ̀ subhanallah ẹ̀ lè rí nù kò sí nìlànà nàbí kódà kó ti àdìtẹ̀ yọ kan báyìí yípa nàbí sọ́lọ́sàn ni anabini man ana alayhi al wa ashabi ẹni tí ẹ̀sìn rẹ̀ bá jọ orú ẹ̀sìn tí èmi ànábì sallallahu alaihi wasallam ń sìn lónìí àtàwọn sàhábà mi. níta bá débẹ̀ ni pé ìrẹ̀kẹ́sìmù bihablillahi jami'an wa la tafarraqu. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا سبحان الله ọlọ́run bá lè kẹ́lá sí ìdẹ̀ra fún àwọn mùsùlùmí púpọ̀ jù islam ló kó wa jọ wàláhì làwọn tí ìbá ṣe islam ọkàlùkù wa àbá fọ́nká oríṣiríṣi nǹkan làbá máa ṣe ní ìmọ̀ ọlọ́run bá lè kẹ́lá nìyẹn lórí àwọn ansọ́ọ̀rù àtàwọn almuhajirun ọ̀tánu àwọn ansọ́ọ̀rù láàrin ara wọn àwọn ìdílé tọ́pọ̀ ni wọ́n tó jẹ́ sí pé ọ̀tánu wọn máa ń ṣe wọ́n máa ń para wọn ni gẹ́gẹ́ bí àwọn haúsá àti khazraj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní mẹ́kà náà àwọn kùrẹ́ṣì náà pín láàrin ara wọn ìdílé ìdílé ni táwọn náà máa ń bára wọn jà àmọ́ nígbà tí ìsìláàmù dé ìsìláàmù sọ ogun ọdẹ ọkàn ní ìmọ̀ ọlọ́wọ̀n bá ní ẹgbẹ́ sọ gbogbo àtàwà yìí náà tó sọ gbogbo àtàwà ń bì kọ́ lọ́mọ gbogbo àtàwà ń bì yìí jọ mọ̀ lọ́rin ń kọ́ lọ́mọ àdúgbò kan gbogbo àtàwà ń bì yìí jọ mọ̀ àdúgbò kan náà kọ́ lọ́mọ ilé kan bàbá tó wájọ́ máa lé kẹ́nà kọ́lọ̀ ohun bàbá kẹ́nà subhanallah ẹ ò bí islam ó dẹ̀ so ogun wa papọ̀ tó ń ti gbogbo bílù wa ti yàtọ̀ bí àdúgbò wa ti yàtọ̀ bákan náà bí ilé wa ti yàtọ̀ kódà bá ń bàbá àti ìyá wa ti yàtọ̀ subhanallah fa asbahtum fa asbahtum bi ni'matihi ikhwana ọlọ́wọ́ bá ní pẹ̀lú ní mẹ̀mí ọlọ́wọ́ bá ẹ sì bí ọmọ ìyá subhanallah ya'tasimu bihablillahi jami'a ìtafẹ́ fàyọ̀ mẹ́ ni pé ẹ jẹ́ kí adìrọ̀ mọ́ Islam eléyìí tí anabi sallallahu alayhi wa sallam gbé wa gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe nú ẹ̀sìn ẹ jọ ń torí ọlọ́run ọba ẹ jẹ́ ká máa wádìí wípé ìjọ náà ọba àlékelá ló yàn wá bẹ́ẹ̀ ìjọ anabi sallallahu alayhi wa sallam ló ṣe bẹ́ẹ̀ nígbà tó wà nílé ayé ìjọ bá òfin ọlọ́run ọba àti tànàbì sallallahu alayhi wa sallam mu àwa mùsùlùmí lè ní àwa ń fi ẹ̀sìn bí ìpọ́lọ́run ọba àlékelá bí ìpẹ́kọ̀ sọ Al-Qur'an kalẹ̀ fún bí pé ọlọ́run ọba ní kílọ́run náà nẹ́bí sọ́nà lọ́sọ̀rọ̀ láti wá kọ́ wa lẹ́sìn àwọn ń tẹ̀sìn pé à eléyìí náà dáa tabaníkà wò ó ebí àfi ń gbẹ̀sìn lárugẹ ni ẹ̀ tabaníkà wò ó ẹ̀ ṣe àwa bọ́gì bọ̀ pẹ̀kọ́ subhanallah kódà kí èèyàn má bọ̀gì kọ́ má bọ̀ pẹ̀kọ́ má sòtà ìsìláàmù tọ́lọ fẹ́ ṣe náà ọgbọ́dọ̀ ṣe pẹ̀lú ìlànà tọ́lọ ọba àdékẹ́lá fi gbé wa pẹ̀lú ìlànà tánẹ́bí sọ́nà lọ́sọ̀rọ̀ fi gbé wa lọ́gbọ́dọ̀ fi ṣe kìí ṣe pẹ̀lú ọgbọ́ orí rẹ̀ kìí ṣe pẹ̀lú pé ẹja máa wò ó tàbáwò káwọ̀ àwùjọ ń sìn nítorí bá àwùjọ yín mu nìyẹn subhanallah alẹ́bi ni nkan meji ló fílẹ̀ sáàrin yín tẹ́ ba bá dìrọ̀ mọ́ lọ tíra lọ ọba mo fi kitabu lọ ìkalẹ̀ wà súnnẹ́sì àti súnnẹ́mì ànábì náà ẹ jẹ́ ká gbàdá síbi àyàtà lọ. fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum ọlọ́run mo ọba mo fi ara mi wọn ó dìgbà tí tó bá tó fi nípa àlámọ̀rí gbogbo àlámọ̀rí wọn wá tá summa la yajidu fi anfusihim harajan mimma qadayt ọlọ́ni bákan náà májèmọ́ ẹlẹ́kejì ni pé gbogbo àgbébà tó bá ti fún yàn lẹ́rìí tó bá rẹ̀ sàlàyé fún yàn pé ìdájọ́ ànábì lélẹ́yìí kò ní e, irú ẹni bẹ́ẹ̀ kò ní kò ní kò ní kó pínpín lẹ́mìí rẹ̀ kò ní rí gẹ́gẹ́ bíi pé ó nira láti ṣe kò dẹ̀ rí gẹ́gẹ́ bíi ìgbà tó jẹ́ sí pé ah, eléyìí ọ̀tẹ́ mi lọ́rùn gbogbo àgbébà tó bá ti sọ pé bá kò ní rí ọkàn rẹ̀ oníwà gbọ́ yìí kọ, ìtumọ̀ ni pé kò ní rí nǹkan yẹn gẹ́gẹ́ bí nǹkan tí ò gẹ́gẹ́ bí nǹkan tí ò bá lára mu ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ ọ̀tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam yẹn thumma fi anfusihim harajan ní sábà ti fún wọn yí pé ni kò wọn lára wàyùsẹ́lìmù tẹ̀sílìmà ọlọ́ni bákan náà wọ́n dẹ̀ jẹ́ni tí ó máa ju pa àwọn ju sẹ́ wọ́n lẹ̀ ní jíjíjú pátápátá fún ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam agbọ̀rọ̀ jẹ́ni tí ó jura wa lẹ̀ tẹ̀sílìmà ní jíjíjú rẹ̀ nílẹ̀ yányá fún ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ni kódà tó ń ba fẹ́ nu wa mu kódà tó ń ba fẹ́ nu wa mu á tẹ ìfẹ́ nu wa á tẹ lórí ba lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá sallallahu alaihi wasallam yóò wá máa dùn mọ́ wa lẹ́sẹ̀kẹsẹ̀ ìdájọ́ sádẹ́bí sọlọ́ ọ̀sán àbádá yóò sì máa bá wa lára mu lẹ́sẹ̀kẹsẹ̀ á dẹ̀ máa tẹ̀lé eléyìí báyìí òun náà ń pè pé yẹn nífẹ̀ẹ́ sí ànábì sallallahu alaihi wasallam eléyìí ayà yìí sọ̀kalẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Jubair ibn Awwam radiyallahu ta'ala anhu àti kánà àwọn Ansar ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin Zubair ibn Awwam àti ìkànnì àwọn Ansar òun ni láyà igi sọ̀kalẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ yẹn òun náà ni pé lásìkò tí ilẹ̀ gbẹgẹ́ lásìkò tí ilẹ̀ gbẹgẹ́ tí ò sómi Zubair ibn Awwam wá ní odò kan tó rọra gbẹ́ ó ní ìdìkan títí rómi tiẹ̀ ẹnìkan wá jẹ́ alámúlétí ẹ̀ lóko tó yá sí pé òun náà mú kátà sómi ọwọ́ omi tó wà pẹ̀lú Zubair bin Awam yìí anábì sallallahu alaihi wasallam fún Zubair ó ní isti arbok summa arsil ma ila ila ardi jalik ila Zubair bin Awam yí omi tí omi tó ní yìí ti wẹ́ẹ̀sì oko rẹ̀ bomi sí oko rẹ̀ dáadáa lẹ́yìn tó bá bomi sí tán wá jẹ́ kí wá mú omi yìí wá mú lọ sí ọ̀dọ̀ alámúlétì rẹ̀ yìí náà kóun náà kó bomi ní oko rẹ̀ dáadáa ọkùnrin kí ni ó wí Zubair bin Awam ló lomi o Zubair bin Awam òun ló lomi o nígbà tọkùnrin ó wí ó ní áá ah, ah, ànábì àǹkáànà àǹkáànà ibn amadik nítorí tó fi dájọ́ báyìí ni pé tó pọ́jọ́ ọmọ ó ń kúri àbí tó pọ́jọ́ ọmọ àǹtí rẹ̀ ló fi dájọ́ báyìí rí ànábì fatalawa na wájú rasulillahi sallallahu alaihi wasallam ẹsẹ̀ kẹsẹ̀ ojú anabi kàpá ni ẹ mọ nǹkan tó ṣe sẹ́rí tó ṣe yẹn àbùkù ńlá ló fi kà nẹ́bi yẹn ó jẹ́ fẹ́ àbòsí anabi ọ̀ sàbòsí torí pọ́ jẹ́ fámìlì ẹ̀ ló fi sàbòsí fún ló fi mi ló fi ní kó òun ní kọ́kọ́ lọ kọ́kọ́ lọ bomi kó fi wẹ́ẹ̀tì ogo rẹ̀ náà kó tó wá gbé kémi náà subhanallah kéèyàn kẹ́fìn àbòsí sí anabi sallallahu alaihi kéèyàn ní túhùmọ̀ ìkẹ́mi pé alẹ́mi ń ṣàbòsí níbi ìdájọ́ tó bá dá tí èèyàn bá ní lẹ́mìí tó lè rú yẹ lẹ́mìí yàn kúfùrù ni èèyàn ti ṣe kèfèrí sí ọlọ́wọ́ bàtà nẹ́bí sọ́lá ọlọ́wọ́ àdìsọ́lá nìyẹn àmọ́ nítorí pé ẹni yìí ọ̀kẹ́ ṣe dálà ni ọlọ́wọ́ bá kàn ní kó ṣe ní tẹ́kẹ́tẹ̀ rẹ̀ yẹ gẹ̀rẹ́ ni kéde pọ́ kọ̀sọ́dà nǹkan yẹn ni òfin jẹ́ káfí pẹ̀lú tẹ́ tó ṣe yìí àmọ́ nítorí pé ó lè bá àwọn ẹjẹ́ kọ̀ fún àdébíwá ní fáìn ẹ̀hẹ́n ìrẹ́jáde ṣé bí asàánú ẹni ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ omi tí ọ̀lẹ́tọ̀ sí ànábì wa ní òkè ilẹ̀ zubair isti ìwọ bomi bomi sínú oko rẹ dáadáa tọ́ba bo isti ya zubair ya zubair bomi sínú oko rẹ dáadáa ó ní tómi tọ́ba tí wàá bù sí dáadáa tán tómi ti kárí gbogbo ibi tó yẹ kó kárí tó ti kódà tómi tó mú dáadáa tó mú dẹ́dẹ́ lẹ́yìn ìgbà yẹn kọ ẹ̀sẹ̀ wá kí n tọ́ bá wá kú kọ ẹ̀sẹ̀ wá gbé fẹ́ nìyí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrẹ́jọ alákọ̀ọ́kọ́ tánàbí sọ́lá ọ̀sán dá ìdájọ́ yẹn ó fẹ́ bọ̀ ànsọ́ọ̀rù yẹn ó fẹ́ bọ̀ ànsọ́ọ̀rì yẹn ìdájọ́ yẹn ìdájọ́ tó yẹ pé ó dáa fún ni. àmọ́ nítorí ìjà tó sọ yẹn ànábì sọ́lá ọ̀sán wájú kó yẹ pé ókè tó bá jásí pé ọ̀ mọ nǹkan tá a ṣe fún ọ nígbà tó bá lò tó bá tí ọlọ́run tán tó ti jẹ́ kó ti lò ó dáadáa tán tó bá wá sẹ́kù ń gbà mí kọ́ ẹ̀sẹ̀ wá fún un. nítorí ẹ̀rọ náà bá lẹ́jọ́ láti sọ ẹ̀ kalẹ̀ pé subhanallah sanabi sallallahu sallam tí ẹ bá ti ń ṣe fanfa láàrin yín ẹ gbọ́dọ̀ mọ fi ànẹ́bì dájọ́ mi ẹ gbọ́dọ̀ mọ fi dájọ́ mi gbogbo ìdájọ́ sanabi sallallahu sallam bá wá dá fún yín ọ gbọ́dọ̀ tẹ́ yín lọ́rùn kẹ́ gbà wípé ànẹ́bì ọ̀tà bò sí kẹ́ gbà gan-an sallallahu sallam wí fún yín rẹ̀ wa sọ nú àní lórí alámọ̀rí ayé jẹ bánẹ́bí sallallahu alaihi wasallam bá ti dájọ́ kan báyìí ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ sí dájọ́ ànábì sallallahu alaihi wasallam kámọ́ wa sọ lórí ẹ̀sìn sọ́nà ọba àlejòlá fi hàn sígbà ànábì sallallahu alaihi wasallam ẹni ìfọkàtàn lọ́dọ̀ náà ọba ànábì ní Allah ta'manuni ànábì ní sẹ́ẹ̀ ní fọkàbalẹ̀ sí mi ànábì lọ́dọ̀ ni sẹ́ẹ̀ ní fọkàbalẹ̀ sí mi pé iṣẹ́ ọlọ́ọ̀ba ní ń jẹ́ ni wà á ní aminu man fi samaa tó ìjẹ́sí bí ọba tí ń bẹ́ ń sánmà gan ó ní fọkàbalẹ̀ tí mi ẹ ní fọkàbalẹ̀ tí ọba tí ń bẹ́ ń sánmà ní mi lórí fisẹ́rẹ́ mi ànábì sallallahu alaihi ọmọ ìgbé mi ní ní tayọ àlà ní ìsì ní tayọ ìmọ̀ jẹ́ sí ọlọ́run ọba dé gbòǹgbò lọ́nà ọba adékẹ́lá fi gbéṣẹ́ rán mi ọlọ́run ọba wa fọkàtà mi ọlọ́run ọba adékẹ́lá fọkàbalẹ̀ sí mi lọ́dọ̀ ẹ̀yìn wọ̀nyí ẹ̀ wá ní fọkàbalẹ̀ kẹ́dẹ̀ títà tí máa lò ká máa rò pé àwọn ò eléyìí eléyìí báyìí ti nira jù fún wa tá a bá ń ṣe ọmọ fún wa ti yẹ̀yẹ́ ibi tá a dàgbà dé yìí ibi tá a gbajúmọ̀ dé yìí ibi tá a lówó dé yìí ibi tá a mọ̀yàn dé yìí ibi tá a rìnà dé yìí ibi tá a lajú dé yìí sẹ́rù wa lọ́wọ́ tọ́ sí káwa náà ń ṣerú ìjọba ó ti pa mẹ́rin lára oko nìyẹn o tí o bá rò pé tó ń pọ̀ dàgbà tó wá dàgbà jà nẹ́bì lọ ni tó dàgbà jà nẹ́bì lọ ni tó o bá rò pọ̀ gbajúmọ̀ tó o gbajúmọ̀ jà nẹ́bì lọ ni tó o bá rò wípé olówó ṣé òun pa nẹ́bì ní òun pa nẹ́bì ní lákùsẹ́ nìyẹn o subhanallah ṣe nítorí àsìkò ẹ má jẹ́ kí kẹ̀kẹ́ kọ́ jọ wá lójú kí gbéraga kankan kọ́ gbé wa wọ̀ débi pé sábà ń sọ débi pé àwa máa rò pé a ti kọjá ẹni tí ń ṣe súnà kanu súnà nẹ́bì sábà rò pé súnà kan kódọ̀ sí bá wa tó pé gàdí èdè kẹlẹ́ omi ṣe súnà mí nìyẹn ó wọ pé irú wa náà gbọ́dọ̀ wa máa rí pẹ̀lú súnà báyìí ibi tá a mọ yẹn dé yìí ibi tá a gbajúmọ̀ dé àwọn tó lọ́ọ́ mọ ohun àwọn tó lọ́ọ́ mọ yẹn pẹ̀rùpẹ̀rù èèyàn ni wọ́n sáwọn ní lọ́lá tó ànábì pátápátá ẹ̀kọ́ ọmọ president ayé ẹ̀sẹ̀ tó lè mà náà kọ́ ọmọ president ṣe president wa lọ́lọ́ lájà ànábì sallallahu alaihi wasallam tó lájọ lọ́wọ́ bá lọ pátápátá ẹ̀kọ́ ọmọ gómìnà ò tí wọ́n mọ gómìnà bóyá bí àwọn commissioner bóyá bí àwọn kìnnìkan lọ́ọ́ mọ̀ iná lọ́wọ́ sọ di pé àwọn èèyàn tó mọ̀ àwọn ní mi ò ní mú ọ alátara báyìí àti ìpè wá sákìyèsí ni ẹnìkan ọ̀gàǹgà tó góńgó ẹnìkan ọ̀gá títí ẹnìkan olówó kó níyìn kó ní kó níjọ ọmọlúwàbí kó gbajúmọ̀ kó lajú kó wá lajú ju tànẹ́bì sọ́nà náà sọ̀rọ̀ lọ ibi ibi ibi súnmọ́ lọ lajú wa ẹ má yẹ kí a tójú yẹpẹrẹ wà nẹ́bì ẹ má jẹ ká rò pé nǹkan tánẹ́bì sọ́nà sọ̀rọ̀ tó wá sí ẹ má jẹ ká rò pé yọmọ kábùkù bá wa ẹ jẹ ká mọ̀ pé kò sí ìzà kò sí iyì kò ságbára àfi níbi súnmọ́ nẹ́bì sọ́nà náà sọ̀rọ̀ ìwáṣà kíyèsí lónìí abẹ́láwọn bá ọba àníkẹ́ọ́lá kí ó fi ẹsẹ̀ wa rẹlẹ̀ kó dẹ̀ fi ọkà wa rẹlẹ̀ lórí súnà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kí á fààyè lẹ̀ fún ìbéèrè. Wa alaikum salaam wa rahmatullahi